joko ìṣàfihàn ìmọ̀ abẹ́lọ́wọ́ Allah subhanahu wa ta'ala ọlọ́mọ́sà bá wa fi àlùbáríkà sí ìjòkó náà ẹni pé látàárọ̀ láti ń kí gbogbo wa sí orí kalẹ̀ a kí ọkùnrin wa a kí obìnrin wa brenda kí àwọn tí wọ́n wá jẹ́ àwọn tí wọ́n ṣe ayẹyẹ jáde ní ọjọ́ yìí kí kí ó mọ́ ṣàbá wa san ní ẹ̀san olóyìn. Ayá kí bá wa imam ayé kálámù àrí kálámù masha Allah àwọn bàbá wa rí kálámù àwọn kí wọn kí wọ́n máa wọlẹ̀ kí wọ́n sì máa wọ́ra sí ìjòkó yìí eh. ah, bá فضيلة الشيخ الأستاذ موسى الدفولي ما شاء الله أهلا وسهلا ومرحبا به ومرحبا به أكاو أستاذ وانا فضيلة الأستاذ موسى الدفولي حفظه الله تعالى ورعاه وسدد خطاه ونفع الله به البلاد والعباد أجادت ما ولويتم أهلا وسهلا حياكم الله أحسن الله إليكم حياكم الله أجادت ما هو أنه in tí a kọ́kọ́ wá gbéyẹ̀wò lè ní bí ìdìrìláhì tààlà lẹ́yìn ẹnìbá tán kíwà náà ni àwọn àlejò mọ́ dé àwọn pàtàkì pàtàkì inú àwọn àlejò ẹti wà ń kalẹ̀ àwọn ẹlòmí inú wá dé máa gbọdọ̀ jẹ́ dí Bí ọlọ́wọ́ bá lò wọ́n ní sábàbí fún dáadáa yìí, ah, ẹni kò ní mọ yìí kí ní àbẹ́ntọ́lọ́ bá ní kò ní òkè ìgbàlé kí ó kọjá. Ẹ̀ẹ́sẹ́ ní tí ó bá gbàlé kí ó kọjá láàrín ẹ̀ẹ́sì bí wò ní mọ̀ náà sí. Ah, èyí tàà ń ṣe ní kọjá tí wọ́n ń pè ní onímọ̀ ah, kọ́ ilé yóò kọjá tàà pè ní onímọ̀. Eh, àmọ́ ojú kálukú náà rí pé tàà ń ṣe lẹ́ni باختصار ترجم العربية باختصار شديد جدا أنا أتحدث لربعية لكن باختصار شديد جدا باختصار نعم àti àwọn bàbá wa tí ọlọ́wọ́ bá lò ní sábàbí fótókó yìí ẹmọ̀ ń gbà mí oríṣiríṣi làwọn èèyàn ẹlòmí tó ń bá jòkó báyìí bóò láti lè dalẹ̀ ayérú ó lè ronú pa rẹ̀ ó lè wó pé ah ogún ọdún náà fi mọ́ ń dalẹ̀ ayérú bóòlù ó ti lè darí láàrin ìṣẹ́jú mẹ́wàá ló sì mọ́ ń pa díẹ̀ àwọn bàbá ọlọ́mọdé àbá aṣọ wọ́n lẹ́sàn lórí àwọn kan dídí jókòó máa ronú pé ẹ̀sìn ọlọ́run bóò yóò ti máa lòkè ìmọ̀ nípa Al-Qur'an ìmọ̀ nípa súnà bóò yóò ti máa lòkè jẹ́jẹ́ náà náà kọ̀ọ̀rá jòkó náà náà ronú pa jòkó yìí hmm. nígbà wa náà bá rí tí ó mọ̀ ṣẹlẹ̀ ojú wa náà mọ̀ rí mo kàn fẹ́ kí wọn lásọ́bà ẹni àti ìsọ́sẹ́ yìí a kí àwọn fàdílà tó Sheikh Dr alfáàbẹ̀lì ó dáadọ́ sọ nílò kọ bó sọ sí ìgbà ní oúnjẹ lórí ìlú gbáàgbà àti wáyé tọ́sọ láàrin àwájí láàrin àbábáwọn al-Dr. alfáàbẹ̀lì Nuruddin Abiola Al-Imam, Habibahullahu Ta'ala wa ra'ah, wa saddada khuta. Ah, nínú gbèsè táàjà òun ní mímọ̀, táwọn àfáà ti sọ fún wa ní kí ń tọ́ bá ti ń dákọ̀ ní màgbọ́dọ̀ mọ́ ṣàdúrà fún wọn. Ọlọ́run dákùn máa gbà fún àgbà kò. Èràmí. Eh, Ọlọ́run dákun má gbàgùn bánújẹ́. Ó yà fáwa àbú málìkì. Ọ̀lẹ́ ni wá ìwọ lálágbára. Ọlọ́run dákun má gbàgùn àgbàgùn. Èèwọ̀ dákàkò tí wọ́n mọ́. Ọlọ́run má gbàgùn bánújẹ́. Ọlọ́run má jẹ́ tí bàdújẹ́ ó jẹ́ tí wọ́n. Àbú málìkì. Ọ̀lẹ́ ni wá ìwọ lálágbára. Ọlọ́run mọ́ jẹ́ ká gbápò tí wọ́n lọ dákún. Ìbànújẹ́ ò gbọ́rọ̀ jẹ́ kí wọ́n o. Àwọn àbú máa ní kí wá ìwọ̀lá lágbára. Ọlẹ́ Ọlọ́run nígbà fún láíláí. Lórí àfáàwà fún máyìí ìwọ̀lẹ́ ni wá ìwọ̀lá lágbára. Ọlọ́run dàkọ́ máa gbà fún àtàkù. Ọlọ́run dàkọ́ máa gbà fún bá Lórí àfáàwà fún máyìí ìwọ̀lẹ́ ni wá ìwọ̀lá lágbára bẹ́lọ̀ síwájú pé hmm. amòdùnú wọn ni wá hmm. ọlọ́dàkùn mọ́jẹ̀ ń fọ́ wọn ẹlọ́pùn ẹjá sàmí àwọn adájọ́ ma kí ó nílẹ̀ Yorùbá ilẹ̀ bó mú pé ó kọjá Òṣogbo ó kọjá àwó àwọn adájọ́ lọ ma kí ó nílẹ̀ nígbà bá ti rí ọba kí ni wọ́n mọ̀ kí

Ah, ìjòkó yẹ ẹ̀rí bá dáa ṣe sáwúrà torí ìjòkó mọ̀ ìmọ́gbọ̀rọ̀ mọ́ ọ̀rún bẹ́ẹ̀ ó wá kú pé bò láti wá sí báyìí lárúwá gbọ̀rọ̀ mọ́ jáde a sì mọ́ páwọn ìyá wa bàbá wa náà ni apèsíjòkó àwọn náà sì gbọ́dọ̀ mọ́ tí a ń ṣe àwọn mínà sí bẹ́ oníkéwúlà wọn náà àwọn náà bẹ́ẹ̀ ìjòkó ìmọ̀ èdè mọ̀ náà lágbọ́dọ̀ mọ́ tó ọlọ́wọ́ náà lọ́wọ́ bá ti mọ̀ ìtọ̀ méjèèjì pọ̀ bó jẹ́ pé àwọn ìyá wa lókùn kan mọ́ everybody náà àlọ́ lẹ́kọ̀ọ̀kan àti oníwàjá àgbáyé ẹ̀dáwọn tó gbọ́ lárúbá ló lè mọ̀ mọ̀ tí a máa wọ̀ ìyá wa wọ́n àwọn e, ilẹ̀ Yorùbá agbọ́dọ̀ mọ̀ kí là ń pè ní barnamij ìdáàdì akú oríire ilẹ̀ Yorùbá yìí ọlọ́kọ̀ bá paná adẹ́bọ̀rẹ́ kó gbé túnà nẹ́bì ga kó rẹ̀ dídí àṣẹ ìtọ́nù lẹ̀ ọ̀gá rí tẹ́ tàbí wá ṣe ọ̀nà lọ̀rọ̀ mọ̀ Kò sì pẹ́ fún náà ànàbìgá ti dúdúyà owó ọgbọ́ tó máa bèèrè wọ́n ọgbọ̀n pàdà àdẹ̀bọ̀ rẹ̀ tó ti gbé sórí

الآن نفتتح بالاستماع إلى القرآن الكريم والذي يتولى ذلك فضيلة الطالب محمد علي حفظه الله محمد علي شاء الله وهو من المشاركين في هذه في هذا في هذا البرنامج العلمي العظيم أفوجك لنا نعم، دقوقة من ويتو من مجيتو فأهلا وسهلا ومرحبا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ولقد آتينا لقمان الحكمة ولقد آتينا آتينا لقمان الحكمة أن اشكر لله ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن يشكر فإنما يشكر لنفسه فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد وإذ قال لقمان لبنيه وهو يعظه يا بني وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني يا بني لا تشرك بالله يا بني لا تشرك بالله يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا ووصينا الإنسان الإنسان بوالديه حملته أمه وهنا حملته أمه وهنا على وهن وفصاله حملته أمه وهنا على وهن وفصاله وفصاله في عامين أن اشكر لي وفصاله في عامين أنشكر لي وفصاله في عامين أن لي ولوالديك إلي المصير نسأل الله سبحانه وتعالى أن يبارك فيك آمين ونسأل الله سبحانه وتعالى أن ينفع بك أهلا كل البركة Ọlọ́pàá sí ní ọmọ tó wúlò. Ẹni bá wo bí àfáà yìí ti kí alùkùránì fún wa. Tó wúwo ẹni bá ti gbọ́ dáadáa kódà alì ẹlòmí ìdáṣẹ́ oríṣìíríṣìí ní bẹ́ẹ̀ tàbí ẹlòmí ìdóhun òkè ó yẹjú dáadáa yóò wá sí kùrá ní jẹ pé ìtànkà ah, yóò tẹ́ ọkùnrin yóò ti mọ́ jẹ́ ah, àti wọ́n lọ ń gbọ́gi wọ́n lọ ń gbọ́gi ìwọ́n eh, lọ dáǹkan eh, wọ́n lọ ń rúgi nígbà tó wọ́n kéde bẹ́ẹ̀ ní kò bá sì yéèyàn kò yéèyàn náà ni àwọn fàdílẹ̀ tó ṣe é tó tó àwọn atúnwẹ́ pìrìsẹ́ntì ẹ̀bùn fún àbá àlọ́tọ̀ pé ah, تعلق وإلى الله جدوية بارك الله فيك ونفع الله بك وذابت حرصا على التمسك الكتاب والسنة على فهم سلف الأمة أدوبني يدو الله الحمد لله ẹjá tó gbọ́ alùkùránì lẹ́nu ẹnì kejì ìjòkó mọ̀láwà ẹ̀hùn ìmọ́sì gbọ́dọ̀ márùn lọ ẹjá gbọ́ fadilatu Sheikh Jamil Muhammadul Awwal جميل, جميل محمد الأول أين الشيخ جميل ما شاء الله آه ما شاء الله تبارك الله الوجه ولا أنت آه آه. آه هذا قرآن يمشي إيه بارك الله فيك تفضل وفيك بارك الله Thank you.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 أعوذ بالله من الشيطان الرجيم تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل وهو الذي جعل الليل تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما بارك الله فيك ونفع بك وزادك حرصا على التمسك بالكتاب والسنة على فهم سلف الأمة آه، آه، آه، الله في ويا القرآن في ويا كي إذن ويا كي إذن ويا كا ويا ìjẹ́ a máa mọ̀ pé àtúnlé tó kó sínú tó pọ̀ lórí pa abẹ́ kà á lásán ìmọ̀ ní lọ́tọ̀ ìlànà mélòó làábí ìmọ̀ kà ìmọ̀ ní lọ́tọ̀ àṣé ẹ̀kọ́ Al-Kùránì ó kọjá mo ti wá mọ̀ pé èyí tó gba wọ́n sẹ̀lú lókè ní jẹ́ èyí tó gba wọ́n sẹ̀lú lókè ní jẹ́ èyí Àṣẹ́ ìṣẹ́lẹ̀ pálọ́wọ́ ni. Àṣẹ́ mọ̀ kọjá a-i-u, a-i-u. اللهم سبع البركة شيء اللهم سبع في يوري شيء الآن ننتقل إلى الخطوة التالية gẹ́gẹ́ bí wọ́n ti ń sọ fún wa ọ̀rọ̀ ìmọ̀ ó kọjá sájókòó kí a wá sọ pé iṣẹ́ wo níṣẹ́ rẹ̀ kó ní àáfàá ni ẹ̀rọ pé àáfàá kí lọ wá ń ṣe wọn ní dáyọ̀ lóhùn òun sì ranù lọ́wọ́ ni òtí ṣe kí ni òtí já àfá òtí ìjọmọlé kéwú gan ẹ̀wọ̀ ń ṣèranù lọ́wọ́ ni náà bá ń fẹ́ sọ pé àfá ni mí òun ní mímọ̀ ni mí ọ̀wà kọmọ lẹ́kọ̀ọ́ ni ìwọ́n náà ń sì ní kí ni ó ní ìmọ̀ ó lẹ́kọ̀ọ́ ó ní ìmọ̀ ẹ̀ tí ó sọ́dọ̀ àfá ni ọjọ́ òtí lọ́hùn àwọn olùkọ́ wá sì mọ́ àgbàlagbà rẹ̀ púpọ̀. Ọmọdé lọ́tún ṣe fi dọ̀kítọ́ ó ṣe òkọ́ dàgbà tó ọgbà ìmọ̀ tó yóò bá ń bá mú tí ọba mọ̀ pé ọbùkátà sí àwọn fún ọ ní assurance pé ní markas ahlùkún náà wal jamaa lẹ́fún wá sí sílẹ̀ gbàgàdà àti àgbàlagbà àti ọmọ kékeré. Nítorí bí ẹni mẹ́rin kìtàbí, nítorí bí òun mẹ́rin kìtàbí, ẹmọ ọ̀pọ̀ wá. Wà ní ìsàmọ̀ náà pọ̀ náà. Kò sí ìtàtàfẹ́kù rẹ̀ ní mọ́ríkàtà alùsùnà wa ti ń jẹ́ ní mọ́ríkàtà. Bí oríkè wa ṣe ń jẹ́ ní Mọ́ríkàsì ni wọ́n ń pè wá wọn. Eléyìí tí ọba sàfẹ́kù rẹ̀ ń bẹ̀. Hmm. Eléyìí tó bá ń fẹ́ nínú rẹ̀. Tọ́bá jẹ́ Kùránì lọ fẹ́ kéde. Tọ́bá jẹ́ pé tíra ọlọ́ọba lọ fẹ́ wá ìmọ̀ nípa rẹ̀. Tọ́bá jẹ́ pé àdíjà lọ ń wá ìmọ̀ nípa rẹ̀. ní mọ́ríkàtà alìsúnnà wà lè máa bọ̀ gbogbo ẹ̀ náà lọ́wọ́ àtẹ́ ilẹ̀ kó sílẹ̀. ọwà ní sí à. a máa lọ síbi ètò tó kàn ìtọ́kùn báyìí. kan ọ̀rọ̀ gbọ́ welcome address. láàárín ìṣẹ́jú méjì. ìyẹrẹ àsìkò pamọ́. welcome. nọlá ṣígun ìfọ̀dí ìlàtọ̀ dr. نرحب بفضيلة الدكتور سليمان راجي حفظه الله تعالى ورعاه فنسأل الله سبحانه وتعالى أن ينفع به àwọn àlejò wa pàtàkì àti ìwọ̀tàrí wa àwọn fadilatu sheikh Dr. Sulaiman Raji àmọ̀ ìwíwá tẹ́ wá o ọlọ́mọ́ta bá wa pọ̀ ilé jùlọ ìlọ àkókò ní ògbà wá bàbá ti mú wákàtí kan àti ìkìyí jù torí tó bá lè mú wa mọ́ káwọn alfa àwọn bàbá wa ẹ̀yin náà lẹ́tọ̀ ká kí náà akíyí púpọ̀ kódà akíyí jù bá ti lérò kó ká tún kíyí gan barakallahu welcome address láàrin ìṣẹ́jú méjì péré láti àwọn àkọ̀dínà tó kùstáà Ridwan Ismail ẹ̀dàkùn ìṣẹ́jú méjì mú tó bá ti pé báyìí ìdíwàgbà Insha Allah. بسم الله wa salatu wa salamu ala rasulillah wa ba'id. All praises and adorations are due to Allah. May the blessing, may the, be, may the peace and blessings of Allah be upon the noblest of mankind, sallallahu alayhi wa sallam, his household and companions, and all those who follow the footsteps to the day of judgment. We thank Allah for making today reality. We equally thank him for the lives of our brothers and sisters who are the reason for our gathering today. I welcome you all to this blessed gathering. I congratulate you for being among those who are those attending this important occasion, which in the combined graduation of the third and fourth batches of the program preparing the future scholars. I equally congratulate the graduates of today. MashaAllah, Barakallahu Fikum. Indeed, it is not easy to memorize a page of the glorious Quran, except for him or her whom Allah has made it easy for. Not only that, but they also studied and memorized other important Islamic texts, some of which were displayed by the students for viewing pleasure, inshallah. How long did it take them to achieve this? You, like, you will be asking that question. It took them 12 months Today, we are graduating 77 future scholars who have completed memorizing the glorious Quran and other important books. Among them, we have 56 males and 21 females, and they all called across the states of the Nigeria and from Benin Republic. The people you are seeing here today have indeed sacrificed a lot to reach where they are today. Some of them left their families with children, Some of them left their state and country, while we have others who have contemplated quitting the program at some point. The rest, the same is history. We indeed thank Allah for making this happen. Alhamdulillah. I like us to this, I like to use this moment to thank all those who have contributed to the success of this program. The foremost of them is our amiable director, uh, Sheikh Dr. Fadil Abdiwala Nuruddin Al-Imam, Hafidahullah Wara'ah for always keeping us on our toes. And the Blessed Society, the uh, Jamaiya to Darul Bir, Darul Bill Society for sponsoring the majority of the students. I equally like to appreciate all committee members, the teachers, the supervisors, the tailors, the cooks, and those who work tirelessly for the success of today's event. I ask Allah the Almighty to reward you all with goodness. Please sit tight and enjoy the program. Jazakumullahu khairan written by Dr. Rashid Abdurrahman Abu Khalid. Jazakumullahu khairan. And delivered by Mr. Ridwan Ismail. Ṣaukani. Jazakumullahu khairan. Ìtọ́kí nítorí àsìkò. Wọ́n ṣe ìbò. Ó tẹ̀ jẹ́ pé wọ́n lẹ́n tó ṣe ìbò nílé àná náà ni ó tu. Ṣùgbọ́n ẹni tó sọ òdúró tó mọ́. Wọ́n kí gbogbo wa káàbọ̀ síbi ètò tí a torí ẹ̀ jókòó yìí. Òun náà ni ìkẹ́kọ̀ọ́ jáde ìfi ìmọ̀ hàn fún àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ti há Kùránì àti àwọn tíra míì tó jẹ́ tíra nílá tó wúore bákan náà wọ́n jẹ́ oyé wa pé àwọn tí a torí wọn jókòó lè ní ìsí méjì ni wọ́n ìsí ẹlẹ́ẹ̀kẹta àti ẹlẹ́ẹ̀kẹrin náà ni àpapọ̀ wọ́n sọ fún wa pé kò rọrùn bá a ṣe ń wò wọ́n lé ní nítorí pé a rí nínú wọn tí ó fi ọmọ sílẹ̀ tó fi aya sílẹ̀ tí wọ́n wá láti wá kọ́ ìmọ̀ alukùrán gbogbo àwọn akẹ́kọ̀ọ́ fi ọkọ sílẹ̀ jẹ́sọ́kọ̀ọ́ ọ̀fẹ́ gbogbo àwọn akẹ́kọ̀ọ́ yìí kò sí ìpínlẹ̀ kan ní orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ò ti wá bákan náà a tún ní akẹ́kọ̀ọ́ láti orílẹ̀-èdè Benin Republic tí òun náà wà ní ààrin wa níbí ah, so fúdí eléyìí wọ́n wá rọ̀ wá pé gbogbo wa pátápátá kí àwa náà kí á gbẹ̀ǹgbẹ̀ ìmọ̀ bákan náà kí a sì farabalẹ̀ láti tẹ̀lé ètò yìí nítorí pé a ṣẹ̀ṣẹ̀ mú ẹyẹ bọ̀ lápò ni gbogbo tí à ń wí fún wa pé ọdún kan ni wọ́n fi kọ́ wọ́n kọ́ wọ́n há Kùránì wọ́n há ìmọye tírà láàrin ọdún kan gbogbo ẹ̀ náà ni a rí láàrin ilé gbangba dẹkùn lénìí kedere fẹ́ bẹ̀ẹ́ wò ẹ̀ka àbọ̀ àpọ̀wà àti ìdè ọlọ́kọ̀ọ́pá náà àdẹ́bọ̀ rẹ̀ pọ̀ sí ìgbẹ̀sù lábí ga kí bí ní àwọ̀ ẹgbẹ́ ó máa gbẹ̀rẹ̀ rí ọlọ́kọ̀ọ́pá náà àdẹ́bọ̀ rẹ̀ pọ̀ sí ìgbẹ̀sù lábí ga kí bí ní àwọ̀ برنامج تعداد علماء الغد ẹnìkan ní àṣẹ̀ṣẹ̀ ń bọ̀ ní àṣìṣe kí ni ah, ah, kí làwọn àfáà yìí ṣe gan-an wọn ṣe òjì ẹ̀kálukú ń bọ̀ wá gbọ́ ká lè mọ̀ pé iṣẹ́ rí bí Ẹ̀yẹ máa wá mọ́bẹ̀lú rọrùn náà. Àdápàá Mùhammad sọ́rọ̀ wọ́n dà kárídà náàbì náà bá ń gbà tí ó lọ́dọ̀ jìbìrí. Ìwà yìí wá ń sọ̀kalẹ̀. Ìwà ń sọ̀kalẹ̀ bá ànábì gbogbo sáàbì ó mọ̀ pé áà ànábì ń gbà tí ó lọ́wọ́. Nígbà táwọn àbá yìí náà kí ó lọ́wọ́ ojú wọn rí o. Nígbà yìí náà bá rí ìta ní bẹ lágbárí wọn láàrin ọdún kan. Ẹ mọ̀ pé áà ojú wọn ó ti rí. Àà gbọ́dọ̀ mọ́ àṣà ẹ̀yẹ fún wọn. Àti ìfẹ́ kú iṣẹ́ o. ẹkú jẹ́ o ọlọ́run wá jẹ́ bí wúlò fáwùjọ ọlọ́run kó jẹ́ lè mọ́ bí paná adẹ́bọ̀rẹ́ kó jẹ́ kẹ mọ́ bí gbé súnà nẹ́bì ga kó jẹ́ kẹ lè mọ́ gbé dídí àkẹ́ gbé súnà náà nàìjíríà kí ìgbìyànjú àwọn àgbò àwọn àfáà láti ẹ̀ ń sọ náà ẹjá gbọ́rọ̀ díẹ̀ lẹ́nu tí wọ́n náà a fẹ́ pé fọ̀dí ìlàtò ṣẹ́ má ti bẹ̀rẹ̀ àwọn èèyàn kan bí lọ́pẹ̀ ní ṣe lẹ́nu sí ẹwà pé a ní barnamiju yìí barnamiju olàmá olè gadi ìdádú olàmá ilẹ̀ èèyàn kan bẹ́lẹ̀ Yorùbá yìí a ń pè wọn ní ṣéhù agbọ́n ní kò ká dámù agbọ́n ní àní ẹgbà àmọ́ gbogbo táwọn yóò lára wọn àwọn abẹ́kápù wọn ṣéhù àbọ̀ sọ́bẹ̀ fọ̀dílọ́tù ṣẹ́ẹ̀kọ̀ Abdulbari Túnjí ọláyíwọlá ọláyíwọnú ah, ah. ọlá alùkùránì yíwọnú alùkùránì àbáyé nàkíbù àdófà àti àsáàlìsà àwọn batch number الحمد لله الذي هدى والأمى وعلم الإنسان ما لم يعلم والصلاة وسلاما على خليل الرحمن نبينا محمد صلى الله عليه وآله وسلم هذه الأمم ومنجيها من الردم وبعد فإن أحق الحقوق بعد الإبادة حق من بسببهم نعنا الأولى وبهم سرنا لله أهلا فنتمنى لكم من الله الفردوس العالى فنشكركم شيخنا النحري البحري الدكتور فاضل بن نورجين أبيلا الإمام حفظه الله ورعاه وجعل الله الجنة مثوى على قصد الطيب في نشر العلم النافع ولا يزال شكرنا موجودا إلى من لهم يد في دعم هذا البرنامج إلى من لهم يد في دعم هذا البرنامج المشرفون وجميع الأساتذة الأجلاء تلمذنا تحت رعايتكم نقول لكم جزاكم الله خيرا والله ما قدمتم لنا فما أغلاه تلمذنا تات رعايتكم في هذا البرنامج المبارك ونشكركم كذلك يا جماعة المسجد الأبيض إلوذو أشبو لماذا نشكركم فإن الله جل شأنه يقول في المحكم تنزيله لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد الله سبحانه وتعالى يحثنا على الشكر فإن من شكر من شكر فالشكر صيد وصيد أقول لكم جزاكم الله خيرا على ما قدمتم لنا بارك الله فيكم وبارك عليكم ونفع بكم ẹwà bá ti ìdàlàmbà alẹ́ ìfọ́nà lárúbáwà tẹ́lẹ̀ àwọn ìyàwó wà wò pé sáfà yóò ti gbé yóò bá wọ́n báyìí bàbá bá gbá gbèrè mú kẹ́ tó wá sí wáyìí Hmm. Ọlọ́mọ́sí àbáwá san àgbára ní ẹ̀sàn ọlọ́rẹ̀. Àwọn tó kí àtàbùkọ́kọ́ lọ́wọ́ wọ́n sì gbogbo fún àwọn bàbá wa gbà ẹni wọ́n jẹ́ olùdásílẹ̀ ètò yìí أعلان تبلاد الشيخ الدكتور فاضل بين ربيل إمام حبيبه الله بكنا náà àwọn alágbòjú tó bẹ̀rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n lójú sáwọn àfáàlì ní ètò náà àfáàjọ́lọ́ ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala ọba àfẹ́ nìkọ̀ọ̀kan lẹ́sẹ̀dára bákan náà ni àwọn jama'a wa ní white mosque ọlọ́pàá wa sọ wọ́n lẹ́sẹ̀dára dáa látara ìgbàlejò wa tẹ́ máa ń gbàlejò wa ọlọ́gbọ́n bá wa san àwọn náà ní ẹ̀sùn dáadáa. àmín ìjọdáfọ́mọ́láhù kọ́lẹ̀. bárakàláhù fíkọ̀. àmín. èdè wo la gbọ́ tán ní ìṣìta fi sọ̀rọ̀ fún wa. lárúbáwá kọ́ ni. èdè lárúbáwá. ọ̀dà mo fẹ́ pẹ́ ẹlòmí. èdè alukur'ani. mo wá fẹ́ eh, fi barnamij i'dad ulama àwọn náà fẹ́ bá wa sọ̀rọ̀ ní ìṣẹ́jú díẹ̀ Muhammad Muhammad ẹṣẹ́ àjá farabalẹ̀ gbọ́n wọn dáadáa kálukú lè mú báírù àti ìwé dání o ẹjẹ́ amú báírù àti ìwé dání àárín nǹkan kọ́gán o fàmí ẹ̀tàfàdán mashkura láti ìlú Niger ilé afáwà ìpéwà Muhammad Muhammad láti Niger state Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Ọ̀rọ̀ ni ni Muhammad bi Muhammad hmm. láti ìpẹ́lì lẹ́jà àsùpá fún ọlọ́run àtọrọ ìkẹ́ fún ànọ́bí sallallahu alaihi wasallam àti àwọn ará ilẹ̀ ráti àwọn sàhábìrì ẹ̀tì àwọn tó wọ́n dúró dẹ́dẹ́ lórí ìlànà àlàáfíà bákanáà mọ́nà àwọn kíkí sí bàbá wọ́n bàbá àwọn akẹ́kọ̀ọ́ Sheikh Dr. Fabri Nuruddin Abiola al-Imam àti àwọn ọlọ́kọ́ wọn àti gbogbo wọ́n ti lẹ́ múra ti bẹ́rọ dání kí ló dé jẹ́ fẹ́rẹ́ rí wọ́n lọ́wọ́ ọkọ̀ jẹ́ ẹlẹ́ láwọ̀ àti àwọn ọlọ́kọ́ àwọn àti gbogbo àwọn tó ọ̀rọ̀ lọ fún ọdídí ọdún wa kí kí lọ́rọ̀ fi wọ́n sí àjẹ́nà wọ́n tí wọ́n dé sí wọn ọlọ́rọ̀ san ní ìsan item kí a lọ́rọ̀ jẹ́ kí a bá ìlàláyọ̀ ẹjọ́ àjẹ́ẹ̀jẹ́ ọ̀ṣọ́gbọ́n ọjọ́rú ọjọ́bọ̀ ẹbí àti mẹ́ta. Mo ti ní amúbáírò àti ìwé dání. Ẹgbà ọmọ ọdún kan náà bá gbádùn Yorùbá iná àwọn aláwọ̀ kí àwọn ọlọ́kọ̀ọ́, kí ìtàwọn olùkọ́, apópó bá gbọ́yé àbá àgbọ́yé jẹ́ mọ̀dí tó ṣe rí báyìí èyí kàn mọ́ kí ó nìkan kọ máa mọ́ bọ́dì náà àbá àlẹ́ ṣe bíjà húsá làwọn ti lò mà kí ṣe dára wá gbé àbá àdélẹ̀ ẹgbẹ́ Ọlọ́run kò pa náà àjẹ́gbọ́n rẹ̀ tó ti gbèjò náà àjẹ́rí gẹ̀rọ kí bí náà òwò gbòòrò máa ṣe rí báyìí kọ́ gbogbo ọ̀nà láti lébídí àwọn gbogbo pátápátá yẹ́yẹ́ tó bá ti pé àwúsá ní ò wà lébídí alẹ́ yóò bá wọ́n wá ẹja fúgbọ́ kó ní ká lùkó tún mú bá ìrò òun rẹ̀ láti eléyìí máa lágbára eléyìí máa lágbára yóò jẹ́ káńkà ọdí ìlàtún ṣe Àlàbí Ṣàmsùdí ẹjẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu

dukkanin godiya sun tabbata ga Allah Amici alda ya tabbata ga annabi Muhammad sallallahu alaihi wasallam da mutanen gidan sada sahabansa da wandan da suka biyo bayan su da kiyatatawa oh. arzuwa ranar sakamako oh. bayan aka ina mika sagun gaisu wada jinjina gaba baban ban mu nfan daliba sheikh dr fawabin nuruddin abiola al'imam da malaman muda masu goya masu baya wajen malaman muda masu goya masu baya wajen koya da mu auna samo shikara guda da fatan allah ya sakamantu da aljanna bakin da suka amsa gayyata Allah ya saka alkhairi ya mara da kowa gida lafiya mun gode tó àdúgbẹ́ àdúgbẹ́ tó eh, àfá náà tún bọ́ síbẹ̀ àwọn sọ haúsá ẹlẹ́ tó jẹ́ pé kò kọ́ haúsá rí níbìkan hmm. ṣùgbọ́n látara àjọsípọ̀ nítorí pé a ní àwọn tó wá láti òkè ọya láàrin wa àwọn náà tún kọ́ èdè lọ́dọ̀ wọn ẹ̀yìn náà ni àpá àjọsẹ̀ sọ́tẹ́ ẹ̀ wọ́n kí gbogbo wa wọ́n dúpẹ́ lọ́wọ́ ọlọ́run lẹ́yìn wá àgbà náà wọ́n ti àsọ̀láàtì fún ànábì wọ́n kí àwọn olùkọ́ wa àgbà fàdílọ́tù ṣeéko dòktóòrù fọ́dé nùrùdín àbíọ́dá àlèmá lẹ́yìn wá àgbà náà wọ́n kí àwọn olùkọ́ tó jẹ́ pé àwọn ni wọ́n ń rè wọ́n fún odidi ọdún kan bákan náà wọ́n kí gbogbo àwa tí àwa tí bí wọ́n ti ṣàdúrà pé ọlọ́run ọba yóò ṣe nírọ̀rùn kí gbogbo wọ́n padà sílé pẹ̀lú àlàáfíà náà à ń bọ̀ àti ìgbé Bábà ń bọ̀ àìsẹ́ ìgbé ètò lọ náà ní. Ẹ èmi gbọ́kàn bẹ̀ wàláì mo gbọ́ ah, èmi gbọ́ ànábì muhammadu gbọ́ ànábì muhammadu ẹlẹ́ẹ̀kejì mo ti gbọ́ ọ̀dílá tó sheikh dr fadil nurdin mo gbọ́kàn àbí ìgbọ́kàn ẹlòmí ò gbọ́kàn kan rárá alákòókò parẹ́ àdẹ́gbọ́ kó di gbé tó ń dá àná èkì bíbí àrùwàgbó máa bèèrè ọlọ́gbọ̀n padà àdẹ̀bọ̀lẹ́ láti i ọgbọ̀gbọ̀ máa bèèrè máa. Awúsá tó wá sọ ẹjẹ́ àpè Fadilatu Sheikh Bukhari Ismail àti Fadilatu Sheikh Lukman Abdus Samad. Àwọn Bukhari Ismail àti Lukman Abdulsamad. Masha mm-hmm. Allah. Ahlan wa sahlan. Aina thani? تفضل. من؟ Assalamu alaikum wa rahmatullahi wa barakatu. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatu. Sunana Bukhari Ismail daga jihar Kaduna. sunana abu kamar lukman daga daga ilon muna so mu yi magana akan hadisin annabi ne sallallahu alaihi wasallam muna so mu yi magana akan hadisin annabi sallallahu alaihi wasallam muna na ga so a ga asina muhammad sallallahu alaihi wasallam wanda yake cewa wanda yake cewa khairukum خيركم من تعلم القرآن من تعلم القرآن وعلمه وعلمه ما في الخير أتكمكم ما في الخير أتكمكم شيني وند يكوي كراتون قرآن شيني وند يكوي كراتون قرآن سنن يكوي يرد وسوك إياه سنن وند يكوي سوك إياه منا مكو fatan alkhairi da kuka haddace alkur'ani mai girma muna wato kai kafin bai alƙur'ani cewa muna muku fatan alkhairi muna wato fata alkhairi da baiwa ta haddace alƙur'ani da sai ta ta alƙur'ani sai dai akwai kalubale akan ku sai dai akwai alukuwa ba a kan ku sai dai akwai kalubale akan ku sai dai akwai kalubale a kan ku ba ku ba bandan bandan ba ku ba bandan bandan ba ku ba faɗa da juna ba ku ba bazan kitin da da haka ne ƙur'ani zai cece ku da haka dai ƙur'ani cece ku sannan ya zama mai taimakon ku a ranar alkiyama lalle zo mai taimakon alkiyama wannan Allah ya saka muku da alkhairi Allah ya saka alkhairi ya sa ku amfani al'umma musulmi eh, a tsada rai al'umma musulmi assalamu alaikum wa rahmatullahi wa barakatuh assalamu alaikum wa rahmatullahi wa barakatuh orúkọ mi ní Abdulsamad Lukman láti ìlú Ìlọrin orúkọ mi ní Buhari Ismail láti ní Kaduna State ìgbàmílá dèlì àrẹ́bíà Muhammad kíkẹ́ àgbọ̀lọ̀ ọlọ́run bá ọgbọ̀n bá wọn sọ báyìí pé ah, díẹ̀ díẹ̀ Anábíwá ah, ah, Muhammad sallallahu alaihi wasallam wọ́n tó bá ìpé wọ́n tó gbágbé khayrukum man ta'allama al-Qur'an khayrukum man ta'allama al-Qur'an khayrukum man ta'allama al-Qur'an khayrukum man ta'allama al-Qur'an ẹni tí bí ń lóore jù nínú yín ẹni tí bí ń lóore jù nínú yín ẹni tí bí ń lóore jù nínú yín kò ní bí àti fẹ́ ní ọwọ́ tó ní ayé kò sí bí ẹ̀rẹ̀ bẹ́ ní ọkọ̀ tó nílé ayé yìí kò sí bí ẹ̀rẹ̀ bẹ́ ní ọkọ̀ tó díẹ̀ díẹ̀ náà kò sí bí ẹ̀rẹ̀ bẹ́ ní ọkọ̀ tó ẹni tí bí ń lóore jù nínú yín ẹni lẹ́ni tó kọ́ alùkòránì wọ́kà fi alùkòránì wọ́n fi ṣe lórí níbẹ̀rẹ̀ ni gbogbo tí bá ní jẹ́ ìmọ̀ kí ó pàápátá tí bá ní túkò ánì gbogbo tó bá ti ń jẹ́ ìmọ̀ kéwú gbogbo tó bá ti ń jẹ́ ìmọ̀ kéwú gbogbo jẹ́ ìrọ́kó tàbí tú tàbí tú alkùnrin ìmọ̀ tafsiri ni ìmọ̀ fíkíù ni ìmọ̀ tafsiri ni ìmọ̀ hadithi ni ẹni tó bá fi lè kọ́ nú yí tó olóbin lóore jù ẹni tó bá pọ̀ níbi lóore jù kí ẹ mọ́ dá ìgbogbo káyé pápátá kí ẹ máa dáyé gbogbo ọrọ̀ ayé ìgbà ọgbọ́ta ọlọ́run kò bá náà Ìdíyàwó ọdún tó wà dé, ọ̀nà ọ̀pọ̀ padà jẹ̀rọ rẹ̀ tó ti gbé tó ń rẹ̀ ànàbìkà ìlú àkòrò tó máa gbé Ìdíbí àwọn ọgbọ́gbọ́ máa bèèrè ìgbìyànjú àwọn ọgbọ́gbọ́ máa bèèrè ìmá. Ah, ah nǹkan kí bẹ́ẹ̀ ẹgbẹ́ ìdánkọ́ jagaba ń dá ẹ àtọ́nkọ́ jagajà ń gá ẹ ẹ wá ń di pé ṣe sùúrù ẹ wá di díẹ̀ díẹ̀ ẹ ti wá ń rẹ́rìn ọlọ́run tó pa náà ẹ tó jí ibẹ̀ tó náà àdá ẹ kí ń fẹ́ dé àrùn àgbò tẹ́ ní pé rí mọ́ ah. jẹ́rí gbogbo ilé ìta ń ṣe yìí ká lè mọ̀ pé ìmọ̀ nǹkan ńlá mọ̀ àṣẹ bí ìmọ̀ ti pé wá ga tó náà a tún wá gbọ́dọ̀ gbé wá ní olómi tútù mm. tó láwùjọ tí wọ́n ti fẹ́ lo ìmọ̀ tán àwùjọ wọ́n ní àwùjọ tá a fẹ́ gbọ́ àlùkùrá nìkan ní ní kíké àwọn ọ̀kan mọ́ ń parọ́ oh, oh. ó láwọn alùsùrọ̀ ẹ̀yàn adé hmm. ọ̀fẹ́pàṣẹ́ àwọn àgbàlagbà àwọn hmm. pàṣẹ́ àwọn àgbàlagbà jẹ́ owó táwọn àgbà wá ń àwọn ní gbogbo òdá mọ́ ọkàn kọ́ ń dẹ́mù ẹni àwọn ní gbogbo òdá àti rọ́nà ń pa àtàwọn kan dáadáa táwọn àgbàlagbà gbé wá àtàwọn alùsùrọ̀ ló ń gbé ní àtàwọn nǹkan tó ẹjẹ́ ká yóò lè ẹ̀ẹ́nà ọ̀hán sọ fún wọn ẹgbẹ́ lè kún ẹbáláǹsì eléyìí ẹjẹ́ agbọ́ alùkùrá nì ní kéèké èyí mọ̀ bóyá ti gbọ́ tẹ̀ sí àwọn dòktóró wa ní ẹ̀mọ́ bá ti mọ̀ ń kí alùkùrá nì sẹ́yìn mọ̀ bá ti mọ̀ ń pè tó kẹ́ mọ̀ àwọn ẹ̀gbọ́n àwọn ẹ̀gbọ́n sọ́rí sọ́rí tọ́mọ́ yóò wá mọ́ ìwòyẹ̀ lákìlẹ̀ ah, ara ah, ah, yóò máa ṣiṣẹ́ nú ẹ̀jẹ̀ ẹ nínú omi ara ẹnìkan wá ní wá ẹnìkan wá ní àfà ìmọ̀bìnú ẹkílẹ̀fẹ́ sọ ní tẹ̀sí àwọn dókítọ̀ yẹn oh, oh. ṣe níbo làwọn ti báwọn náà ti mọ́ ṣe tí wọ́n mọ́ àlàyé náà ni àlàyé náà ẹjá pé oh, fàdílà tó Sheikh ma'aruf Sheikh ma'aruf Sheikh Ma'aruf Sheikh. Ẹjẹ́ kó dá ìrànà. Ma'aruf Sheikh. Ẹgbọ̀rọ̀ pé Ma'aruf Sheikh. Àṣẹ́jù náà tó dá أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهو الذي كف أيديهم عنكم وأيديكم عنهم ببطن مكة ببطن مكة من بعد أن أصبركم عليهم وكان الله بما تعملون بصيراً هم الذين كفروا وصدوكم عن المسجد الحرام والهدي معكوفا أن يبلغ محله ولولا رجال مؤمنون ونساء مؤمنات ولولا رجال مؤمنون ونساء مؤمنات لم تعلموهم ونساء مؤمنات لم تعلموهم أن تطعوهم فتصيبكم منهم معرة بغير علم ليدخل الله في رحمته من يشاء لو تزيلوا لعذبنا الذين كفروا منهم عذابا أليما إذ على الذين كفروا في قلوبهم همية همية الجاهلية فأنزل الله سكينته على رسوله وعلى المؤمنين وألزمهم كلمة التقوى وكانوا أحق بها وأهلها وكان الله بكل شيء عليما لقد, رضي لقد صدق الله رسوله رقيا بالحق لا تدخلن المسجد الحرام إن شاء الله لا تدخلن المسجد الحرام إن شاء الله آمنين محلقين رؤوسكم آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب اشرح لي صدري ويسر لي أمري واهلل عقدة ẹni ṣúrù báyìí ẹjá ṣe báyìí ẹ ṣẹ́gbà pé a ti gbọ́ ìdàgbọ́ báyìí ẹ àwọn afẹ́ mú àjánà sí àgbà ẹ àjánà fi jẹ́ tẹ́lẹ̀ èmi fi jẹ́ ohun ni ẹ̀yẹ́kọ́ wá lóhun fún wa káwàá pé tó jọra wọn àbí òjò Oya Mọ̀dílọ́tún ṣe fi ṣòká ní oya kọ́lá rọ́bì ṣìrá lí sọ́dìrí. أعوذ بالله من الشيطان الرجيم الله لا إله إلا هو رب العرش العظيم قال سننظر أصدقت أم كنت من الكاذبين اذهب بكتابي هذا فألقه إليهم ثم تول عنهم فانظر ماذا يرجعون قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم إنه من سليمان إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب اشرح لي صدري ويسر لي أمري يحزن عقدة من لساني يفقه قولي

Ah, ah, àbá àtún gbowó ah, owó àpò eh, eh, eh, ajáránṣẹ́ àgbà gbowó àbá èmi náà lè gbé owó àpò Ìjọ aláyé ti dáyé, òun lọmọ ti mọ́ yọ̀ sí bàbá rẹ̀. Wọ́n kí ó ti mọ́ yọ̀ sáà rẹ̀. Adúgbọ́rọ̀dọ̀ lọ, ó pọ̀ tútù alhamdulillah ẹ̀dá kùtà ní wọ́n ń bá sí àgbàlagbà jẹ́ báyìí àti rọ́ nípa àwọn alùsùn náà ń bá sí àwọn iṣẹ́ àwọn àgbàlagbà rẹ̀ ń gbé lárugẹ iṣẹ́ àwọn dálápẹ́ iṣẹ́ àwọn àgbàlagbà wọ́n ń gbé ní ẹ́ àṣẹ nǹkan tó bá kù díẹ̀ káàtó ẹjá pàkíyèsí ara wa tẹ́láwọn àgbàlagbà táwọn sọ yìí náà àwọn iṣẹ́ kan làwọn náà bá wọ́n pàkíyèsí lórí àwọn ìmí ìjọ tẹ́wọ́ bẹ̀rẹ̀ lẹ̀ Yorùbá ọgbọ̀n àlébì mọ́ èdò

ó wá rọrùn àbí òrọrùn àwọn àgbàlagbà kan lọ́kọ́ gbé kan wá àwọn àgbàlagbà kan tún gbé àwọn àgbàlagbà míì tún wá gbé àtàwọn àgbàlagbà míì bá tún wá délé nìkan ní ẹjá tó lè iná tí tó yẹ kó dìjà olúwa kí ìbídé àrùn àgbókò mọ́ tèrè mọ́lọ̀ tó pàná àjẹ́gọ́ rẹ̀ kó sí gbé sọ́rọ̀ ìlànà bíga kí ìbídé àrùn àgbókò mọ́ tèrè máa. Kí àwọn bàbá wa ìmáàmù tí wọ́n jẹ́ bàbá wa sẹ́rùn láti ìlú ìlúdùn ní ibi. Alan wa sahalan wa marhaban bikum. A kí jẹ́ wọ́n ní orísun ní bí. Hmm. káàbọ̀ sí wa. Oh, oh. wa ah, sẹ́rùn bàbá wa bàbá dáadáa láti white mosque ẹ̀ṣẹ́ ẹ̀ka àbọ̀ jazakumullahu khayr ara lọ sáhàlá ni wa marhaban a kí wọ́n gbẹ́gbẹ́ máa wọlẹ̀ kí wọ́n sì máa àwọn ulama olùgbàdì sọ̀rọ̀ iṣẹ́ wò ni wọ́n ṣe wọ́n fẹ́ على ماذا على ماذا ها طيب او علماء الغد اه. هذا tí gbogbo ọgọ́dì lẹ́ẹ̀kan náà lẹ́ẹ̀kan náà كل واحد يعرف نفسه بالعالمين طيب طيب نناديهم جميعا أن يأتوا إلى هنا مرتبين على الصفوف واحد بعد آخر في خط واحد في خط واحد بسرعة يا إخوة يا مشايخ لا يبقى جادي يا برا جادي يا برا láì láì ẹbá fọ́ọ̀mù láì nìkan péré ìkọ́tìn wáhì ẹ̀dá pé máa ń kọ́ tó آه، هؤلاء هم المحتفلون نسأل الله سبحانه وتعالى ان يزيدهم توفيقا وسدادا أشياق بالكرم الأستاذ دوان إسماعيل عشنا ففي الكرم بكل جود لقد عرفناه في القدم معي قومنا الأشياء بالكرم كل جود لقد أفلوا في القدم معي قومنا الأشياء بالكرم Àwọn obìnrin náà ń bẹ láàrin wọn o. Iṣẹ́ ńlá ni wọ́n ṣe. Iṣẹ́ ribiribi. A ti gbọ́dọ̀ mọ̀ iṣẹ́ wọn. Àti wọn bá kú jẹ́. Iṣẹ́ tó ṣe lọ́dún kan, ọdún mẹ́wàá ẹlòmí pẹ̀lẹ́nu ẹ̀. بلد أشراف بالكرم بكل جول قد أفلوا بيت واقفتي بالقصد طائلة Ẹni bá wò wá lónìí, òun náà sí àárín wọn iṣẹ́ ńlá náà tí ó ìbí inú fi àwọ̀ fọmọ́lẹ̀ ó wá wá jòkó tọmọ ó jòkó tí mà ẹ̀kọ́ ti di ọdún kan tako ọwọ́ àṣìṣẹ́ ọdún kan iṣẹ́ tó yẹ kí tó lọ́dún mẹ́wàá لا إله إلا الله Àmì àmì àmì ọ̀nà tó bí wọ́n ti sára wa lòókù. Bẹ́ẹ̀ni, mo tó tó bí wọ́n ti bá wa fi lè. Bẹ́ẹ̀ni, wọ́n ti sára wa sọ́kà rẹ̀ wọ́n ti bá wa sọ́kà. Alábọ́ta bá wa sọ́kà rẹ̀ sọ́kà rẹ̀. Ìjọba ìkọ̀ mọ̀lá àṣírà pọ̀ mí kára mi. Ìwọ̀lẹ́ tó dé lápá ọ̀pọ̀nà òkè ìdàgbàsókè. Ayọ̀ òpìlẹ̀ ìfòrí ni máa. Iṣẹ́ ribiribi oná ṣe. Iṣẹ́ bọ́ ojú ojú láì lórí ọ̀rọ̀ ní ayé. Bí wọ́n bá ti títà jẹ́ mi náà. Kálùkù tó wá wá láti kéèkì ọ̀tọ̀ọ̀tọ̀, láti kọ́lù sí ọ̀tọ̀ọ̀tọ̀, Allah akbar. Ẹ̀kù tẹ́lẹ̀ yàdẹ̀ yà o. Bẹ́ẹ̀ ni o, ọlọ́mọ́ta bá wá sọ́wọ́dà sọ́wọ́. مبارك كون منا ولنا عجمي خير من يفعل الوحي لجهد القلب أولا العليا أولا نور ọlọ́mọ́sí àwọn asánwọ́lẹ́sọ lórí ló yẹ́ ọyẹ́ mọ́jú ó فلة خاتم لا يكون خاتمة فلة مسكن خير قوم الأشياء بكل جهد Àwọn obìnrin náà bẹ́ láàrin wọn. Ẹni bá fojú ti kọ́ ọ́ fojú ti kọ́ ọ́ ẹni mọ̀ wọ́pọ̀ wọ́n. Kò dáwọn mọ̀ kò dáwọn mọ̀. Àwọn àbá yìí من الله موضع Thank you. بكل جود لقد عرفناه في القسم قولوا لربكم الحمد قولوا لربكم الحمد يبلغ من خلدكم يملأ الأفاق بالقيام قومنا. ìjẹ́rìí bíríbí òun náà ni wọ́n ṣe ẹ máa dúpẹ́ bọ́lọ́ kó wá máa àníyàn alìkìlá ọlọ́mọ́ta Ọpọlọ yóò gbé, wàfáàní, orí yóò gbé, ọlọ́lọ́ tí ó rọrùn fún yìí, ọpọlọ mélòó lẹ́ni tó lè gbé tí ẹ bá ti fọ́nà fẹ́ bẹ́ẹ̀ fún yí ẹ̀láwọn tó fẹ́ fọ́nà ẹ̀sùn mọ́tàgbé ẹni tó ṣe sábà bí eléyìí tọ́lọ́gbò wọn Gbogbo àwọn tó wà lórí ìdúró bí kí wọ́n máa lọ sórí ìjòkó àwọn tó wà lọ́wọ́ bẹ̀rẹ̀ ẹ̀yọ́ bíta ẹbá wa sọ fún ọ ẹgbẹ́ ọlọ́ tó ní ìjòkó ẹgbẹ́ ọlọ́ tó ní ìjòkó ẹgbẹ́ tí bẹ̀rẹ̀ fúrì Gbogbo àwọn tó wà lórí ìgbó kí wọ́n lọ tó kọ́ lọ́wọ́ àpapìdílé. Pàtítà màtà mú ti ìbù lọ́dún nílà àbí máa lè kèrè. Pàtítà màtà mú ti ìbù lọ́dún nílà àbí máa lè kèrè. Àwọn ẹ̀pọ̀ fóòrò lè jà àbí bàtí. Alọ́bà àwọn tó tó gbà lẹ́sùn lórí. Tọ́nà mi láyé ọ̀rọ̀ ìpọ̀ mọ̀lá láàrín àwọn ọ̀dọ́ ìjọ́ mi. Ìgbò lè jù زودتم قومنا بالعلم والأدب زودتم قومنا بالعلم والأدب من الغيب بلا النخال يا العالمين يا قومنا العشياء خلنا من كل جود لقد عافنا أنهم وجدتم قومنا بالعلم والهدف زوجتم قومنا Àwọn obìnrin náà fẹ́ láàrin wọn. Ẹ o, àmọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ ìsìláàmù tó ní agbó pẹ̀lú wọn náà lágbọ́dọ̀ lò. Kálukú bí ní ọkọ rẹ̀ lẹ́ lórí ọ̀rọ̀ ìmọ̀. Lórí ọ̀rọ̀ ìmọ̀. Ó ti rí ti lẹ́yìn àrùn kìdà máa ní òsìdá àrùn máa ń ga ṣòwà ìfún ní ìwà rẹ̀ tàbí ìfẹ́ mẹ́lẹ́lá ìyá ọjọ́ ìjọ́rọ̀ mi Tọ́lá ti wá ثم الذي كان يفدين له قدما ẹ̀hẹ́ lónílẹ̀ gbogbo ma dún lábẹ́nu ẹ ma tún ọbẹ̀ jí kí o máa yọ lónílẹ̀ níṣìí àwọn àlùfáà wa tí wọ́n ṣe gbìyànjú yìí wọ́n wà mọ́ sọmọ́ ti jẹ́ fún wa wọ́n dárúkọ ara wọn stéètì wo làwọn ti wá fàkọ́lọ̀ wá ìbílẹ̀ omi yá zùkúrú súnmáwú wàmí ìlàyẹ́tàwú áwùdáwòlàtà àwọn ẹlòmí mẹ́wọ̀n sọmọ nàìjíríà nù wọ́n jùwé báwọn ti jẹ́ àwọn ọmọ nàìjíríà nù wọ́n sọkọ́ ọmọ nàìjíríà làwọn wọ́n wá sọ stéètì bí àwọn ọmọ ah, iṣẹ́ ńlá mọ̀nà ṣe o àkíwọ̀n pẹ́kú iṣẹ́ o àwọn obìnrin tá a

jogún ẹ̀ fún wọn a ti rí pé wọ́n ṣe wàhálà a rí pé wọ́n ṣe dààmú lórí ọ̀rọ̀ mà ẹ ọlọ́wọ́ bá wa fàlìbáríkà sí wọn ẹ kálukú ọmọ wa níṣẹ́ ايوه اتفضل يا ما ولايتك ايه عبد الحفيظ بن ابو بكر ní wìláyẹ́tì odò abdulhafiz bin abubakar ní wìláyẹ́tì odò Ogbó tẹ́ ìwọ́n ni àbá náà ti wá, ọlọ́wọ́dà bá ń fẹ́ ilẹ́ṣọ́ lórí ọya ọya ọya tó yá fi Ismi Muhammad Mahmud min wilayati Kogi. Ọya اسمي محمد محمود من ولاد بوغي محمود اسمي محمد محمود من ولاد بوغي láti ìlú Kogi obìnrin tẹ́ ti Kogi bàbá ìjọwà ní òkèèlè àádọ́rọ̀ sára

من مدينة إهدى ولاية اسمي محمد أوليماي من بلاد إكيرة ولاية الإكيتي اسمي محمد علي من ولاية نيجا

Abdul Mutara Sani min wilayati Ẹdó. Láti Ẹdó ọ̀làfẹ́lẹ̀ ìwà lọ́sọ́dá àkọ́sá ní Múlẹ̀ Tolóore. Ismi Musa Lukman min wilayati Kogi. Láti Kogi ọ̀làfẹ́lẹ̀ ìwà lọ́sọ́ ilẹ̀ Tolóore. Ismi Abdulsalam Abdulhakim min wilayati Ọ̀ṣun. Láti Ọ̀ṣun, àbáwọ̀ Abdulsalam Abdulhakim. Ismi Jami Ọ̀làwáyí min wilayati Ọ̀yọ́ Madina ti sẹ́yìn. Láti sẹ́yìn, lẹ́ọ̀ yọ́ Ismi Ma'arusek ní ìláyà ti Ondo. Láti Ondo ń lọ fẹ́lẹ́ ti wá bára kẹta fi. Ismi Adékọ́lá Abdùsálàm ní ìláyà ti Ọ̀yọ́ bí Madina ti Ìbàdàn. Láti Ìbàdàn, olàbá ti wá. Adam Ọládé méjì Adam Ismail ní ìláyà ti Kwara. Láti Kwara àbá ìtiwá ti wá ọlọ́mọ ìtàrà. Ní Ìlọrin Gírísì ní ìláyà ti Kwara. Láti Kwara àwọn àbá ilé ìlà bára kẹta fi kọ̀. Ìsìn Musa Ibrahim ní ìwẹ̀lá ẹ̀sẹ̀ ìlú. Láti ẹjọ́ olàbá ìtìwọ́dí wọn. Láti ibi ní Republic, wọ́n ní ní ọjàjẹ́ olàbá ìtìwọ́ ọlọ́wọ́sọ ilẹ̀ tó lórí. Láti Ọ̀ṣun olàbá ìtìwọ́dí wọn. Láti Ọ̀yọ́ olàbá ìtìwọ́ alágbọ̀nsá. Ní Muhammad Babalakin Baba Ibrahim ní ìwẹ̀lá ẹ̀sẹ̀ Ògùn. Láti Ògùn olàbá ìtìwọ́dí wọn. Ibn Abdul Wahab Sani min Wuyati Ekiti, Adina Su'awo. Ibn Abdulrahim Abdulaziz ní Wuyati Kóòdù. Láti kó bí lọ báyìí wájú wọn, ara lọ dáadáa. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ismi Bakari Nureid min wilayati Ekiti. Ismi Mukhtar Usman min wilayati Kogi. Ismi Bukhari Ismail min wilayati Kaduna. Ana Mubarak Abdul Wasi min wilayati Osun Madinati Nifan. Ismi Abdul Karim mi min wilayati Kogi. Láti Kogi lábá ìwá Ismi Abdulrahman Abdullah Abdulrahman ló wìláyá sí fara, Madina ti gama. Madina tu, gama, gama laba ìjúwá àdìgama yìí. Máa kún máa gùn wọ́n ní ìyàdínà ní wìláyá sí ogun. Láti ogun, ó laba ìjúwájú wọn, Ismi Ahmed Ibrahim Mohammed min wìláyá sí Gombe. Láti Gombe, ó laba ìjúwájú wọn. Abdulkabir Sharaf ní wáyé ti oṣù. Láti ọkùn laba ìjú ìjìwá bárakàlá wígò. Ìpín aládìsá tó Láti ogun làbá ìjìwá tí lọ́wọ́ sọ ilé sẹ́rán. Súnmẹ́ Ridwan Abdulsalam ní wẹ́lá ogun. Láti ogun òun làbá ìjìwá. Láti Èkìtì. Ismi Abdulrahman Zikullah min wíláyàtí Ọ̀ṣun. Láti Ọ̀ṣun lẹ́yìn bàbá Èkìtì. Ismi Jami Abdulkadir min wíláyàtí Kogi. Láti Kogi olàbẹ́ ẹ̀dẹ́kùn wá. Ìmáyà Wàlíhùlá Yusuf min wíláyàtí Lagos bí eh, Madina ti Badagri. Láti Badagri lẹ́kọ̀ọ́ Èkó wá bẹ̀rẹ̀ bàbá ìjú. Ah, ah, ah. Láti Ọ̀ṣun olàbá ìjú wá Ìgbò kí lápá ìdí wá. Ìgbìnà àbùsọ́mà lọ́rọ̀ dé ní ìlú odò. Láti òkú ọ̀rọ̀ ní ìdọ̀fẹ́ lè jí wá. اسمي عبد الواسع بن سلوسي من ولاية وندو مدينة إكاري Ìfí Muhammad bí Muhammad mi wìláyé ti Niger. Láti Niger ni àbájú wá ń tẹ́. Ìfí Muhammad Bashir Abubakar mi wìláyé ti Kwara. Láti ìlú Kwara ìlàbájú wá. Sadiq Muhammad Nasir min wìláyé ti Jigawa. Láti ìlú Jigawa ni àbájú wá ń jẹ́ wọn. Náà, ẹ̀dọ́ ẹ̀dá ẹ̀dá fún àwọn tó bá jọ́kùn níbi ẹ̀bá àtúnṣẹ́gbẹ́ kan. Ẹ̀ o, ní sí àwọn obìnrin àárín wọn, àwọn agbẹ́máàkì kalẹ̀ síbí. kálùkù ọkọ̀ mọ̀ sọ stéjì wọn kọ́ mọ̀ kọjá lọ ẹ̀hẹ́ ọ́fíṣà ẹwà gbàdá ní báyìí ẹwà bàbá gbé sí wọn lẹ́nu kọ́kọ̀ mọ̀ kọjá lọ kọ́mọ̀ dúró kọ́kọ̀ mọ̀ kọjá lọ ọgọ́ta ní wòláyé ti Naija. Láti Ogun. Láti Ogun làlájá wá. Ìpè Amina ti bí tó Osman ní wòláyé ti Kwara. Kwara. Láti Kwara. Láti Kwara ní iṣẹ́ àti ọdún káwọn ní ìlànà tí wọ́n láti ọdún Ìfẹ́ Mùsùlùmí Àjúwà fi ní àyàtìlá Láti ẹ̀kọ́ Tẹ́lẹ̀mọ̀. Ìfẹ́lẹ́ òfìlé ń fọyín ìṣà wín wìláyà fi ohun jọ. Láti ọ̀pọ̀. Ìfẹ́ ìtàwà sáwọn Nàìjíríà ní ìlànà tí ogun. Láti ogun. Láti Ọ̀yọ́. Amina Junaidi wilaya Kibaki. Láti Lagos. Ismi Aisha Abdulrahman ní wilaya Katsina. Katsina. Láti Katsina. Ismi Aisha Bintu Adeto ní wilaya Oyo. Láti Ọ̀yọ́. Ismi Aisha Bintu Adeto ní wilaya Ọ̀ṣun láti ọ̀tún ní ìgbà tí wọ́n ti fi ń sílẹ̀ sí ti ìpínlẹ̀ ẹ̀sùn ọ̀yọ́ mọ̀júnà ti ṣáàkì. láti ṣáàkì. ìṣòyìnà bí nǹkan ayéwọlé mi láti ọ̀ṣun. láti ọ̀ṣun. ìsì ìfàtíwẹ̀ fún mohammed sẹ́lẹ̀ ti jẹ́ ìṣẹ̀lẹ̀ mọ̀júnà ti fi dà. níwùlá ìsì nàìjíríà mọ̀júnà ti fi dà. Lè kọ́ lè jó dé nàkọ́dé. اليوم قومنا العافية في جامعه لكل قوم يطبعونه في الكدام إتاونا جيجان Àníṣẹ́wò ni wọ́n ṣe. Àà abẹ́ ṣàlàyé iṣẹ́ ribiribi tí wọ́n ṣe iṣẹ́ tá a fẹ́ sọ yìí kìí ṣàwọn ọkùnrin ní wọn nìkan o gbogbo àwọn obìnrin náà ni wọ́n ṣiṣẹ́ takun takun àwọn ṣiṣẹ́ náà ṣiṣẹ́ náà sì wọ́ra uh, ah, ah, Iṣẹ́ ńlá ni هل يبعيكم بلا أشياء قديرة لكل بدوه فإلا قد آفناه بالقدم هل يبعيكم Gbogbo tọ́bi jẹ́ oṣù méjìlá. Oṣù méjìlá. Aláwọ̀ àpá. Ìjẹ́ abọ́ ojú ojú mi. Mọ́wọ́ mi ràn wọ́n gbàgbé mi sórí ibùsùn. Iṣẹ́ àìsùn àìwọ́ lórí ọ̀rọ̀ ìmà Ìyọ̀mà ìgbọ́mànà àti àtàrílé kàràmì, ìgbọ́mà ìgbọ́mà ìgbàkọ̀dì àfúnà òun bí ó gídá mi. Aláhàmùdù lílà ìrọ̀bí lórí wà ní kàràmì, ọ̀pẹ́ni ọ̀pẹ́ni. الحمد لله رب اللوم والقلم مدبر الكون من عود ومن عجم ومن قومنا الأزياف بالكرم كل حمد كل جود لقد أغنوا إذا هذه لحفلة خاتم لحفظ خاتمة الأستاذ منذا هذه لحفلة خاتم لحفظ خاتمة ختامه المسك للعاب طالب الإمامين قومنا أسيا فبالكرم يقول دون لقد لا كنا معي قومنا الأسيا فبالكرم يقول دون لقد لا كنا اليوم هي قومنا الأحياء جهد لقد عافناه للقدم هذه لحفلة ختم خاتمة هذه لحفلة ختم نحب بخاتمة تمام لكل عاقبة Àwọn ọjọ́ tí wọ́n ṣe ọ̀rọ̀ pé wọ́n mọ̀ ní kọ́kọ́ wọ́n ká nìkan o. Fọ́ọ̀zá búlé tùrọ̀ ní ọ̀pá nílé tún. Bí náà láì ní bí láì. وإذ النواعد إلهي بل بلا أيهما الكرم أشياء بالكرم كل جهد لقد أفنوا من قدمه dùn lórí ìlàmùdí yàbẹ̀lùkù òun ní rọ́bì kò mú ìlàmùdí yàbẹ̀lùkù nílé fàlejì kò mú yàmúnà òun náà fàákọ̀ sí ilé ìlú Mọ́ẹ̀kọ́ Ọpọlọ yóò máa فما يدرك مال الخير مثبت فهو فوق ما عند رب العز والكرم ثم يطمنا Ọlọ́pàá ìdúgbẹ́ fọ́lọ́. ادعوا معي قومنا هذه نصيحتكم ادعوا معي قومنا Àwọn ẹjẹ́ wọn tí wọ́n ṣe iṣẹ́ ńlá ni, óyá, óyá, óyá, iṣẹ́ tó ṣe. Àkọ́kọ́ náà wọ́n ṣe tó sì jẹ́ ìpìlẹ̀ gbogbo tó pè ní ìmà èèyàn ò lè fẹ́ mọ̀ ń pa ìsìláàmù láyé àti kí wọ́n kọ́ ní mọ̀ ń pa nǹkan náà ìtàfẹ́sọ̀ yìí àkọ́kọ́ Al-Qur'anul Karim wọ́n kọ́ ní àkọ́yanjú wọ́n kọ́ ní kíkà lẹ́yìn pọ́kọ́ ní kíkà hmm. wọ́n tún wá ha ní híhá oh, oh. gbogbo àwọn tẹ́ rí tí wọ́n ń kọjá lẹ́ẹ̀kan yìí ah. ni ń bẹ lágbárí wọn láti oh. súratul fàtíhà tó bí wá dé súratul náà ló ti ah. dí láìsáàbọ̀ alukùránì tàwà ní wọ́n há yìí ìta lálẹ̀ falukùránì nìkan ó dídí oṣù mẹ́fà gbákó alukùránì kan ní wọ́n mẹ́fà gbákó ìpínlẹ̀ alukùránì wọ́n wá alukùránì onákan ọ̀rá ha àwọn ń pè níkan ní alukẹ̀rọ ìyíhùn làwọn ìlànà tálukùránì fi sọ̀kalẹ̀ látọ̀dọ̀ ọlọ́run ọba wa sọ̀hánà wọ́ta ààlà lọ́nà tí àdínàgbà Muhammad ike bá wá kọ́ lẹ́yìn kan kọ́ alùkùránì ju ogún àjọmọ̀ yìí wọ́n tún wá fi ìlànà kẹrọ àkíní kún ìlànà kẹrọ àkejì ó ti kẹrọ ẹlẹ́ẹ̀kẹta ó wọ́n sì ti kọ́ alùkẹrọ àtúlẹ̀ àṣẹ lọ́rùn kò pàdá lẹ́bọ̀ rẹ̀ wọ́n ti gbẹ̀fọ́ ńlá àlàbìdá kí fífí àwọn tó tó máa dùn rí. Ọlọ́run fẹ́ pàdá àdẹ́rọ̀ rẹ̀ tó ti gbẹ̀fọ́ ńlá àlàbìdá kí fífí àwọn tó máa náà Give kí bídí àrùn àgbò alùkùránì ẹni bá fẹ́ mọ́ fọ́pọ́lọ́ ti ẹ̀ nìkan tú yóò mọ̀ dàǹkarú aláyé wo ní bẹ lára alùkùránì àwọn àzá ìtíwá kọ́tẹ̀ ìsírù kàrímì rahman fi tafsiri kalami manna tafsiru kàrímì rahman fi tafsiri kalami manna tí àti ń bẹ lọ́wọ́ mi yí wọ́n ké láti fi gbàgbọ́ yé alùkùránì

ń gé apá èyà ìrú ń gé ẹsẹ̀ èyà abẹ́ obìnrin ọwọ́ wọn oh. irú abẹ́ obìnrin ọwọ́ wọn oh. bóò ní ètí ìdàrúmọ́yàn lọ́wọ́ a ní láti kẹ́kọ̀ọ́ pa àtọ̀ọ̀lọ́ kìtàbù tawhid kìtàbù tawhid al-allamati mujaddid muhammad ibn abdul wahhab rahimahullahu ta'ala kìtàbù tawhid yìí wọ́n kàá oh, wọ́n gbọ́ yé wọ́n tún wá ha sórí ní ogun wọ́n ti ń kọjá lọ ìbẹ̀ lágbárí ọlọ́run kò pa náà àjẹ́wọ̀ rẹ̀ kò sí tó dúró náà àjẹ́gbígbà ti bí àwọn ọgọ́ tó rí wọ́n náà kò pa náà àjẹ́wọ̀ rẹ̀ mélòó ó di mẹ́rin ọ̀tọ̀lẹ̀ yẹ́ kí alùkọ̀rá ní ó ha ọ̀tọ̀ wá ní alẹ́kẹ̀rọ ápùlà áṣì ó di mélòó ọ̀tọ̀ wá ní kìtàbù tọ̀wọ̀ ọ̀tọ̀ wá ní kọ́tí wá kọ́ tẹ̀sí ìròyìn ó di mélòó lẹ́yìn ni ẹlòmí àkéúdán ó wà ní kó wá dá sọ́rọ̀ mọ̀ ọba ní jẹ́ ìjọba níbi jẹ́ ọdún sọ́rọ̀ àwọn kó máa mọ̀ kò àtẹ́kìní kan ló dínkù ìjọ oh, oh, oh. dínkù mẹ́lẹ̀ ẹ̀kọ́ náàrù àwọn àbá àtẹ́wẹ̀ yìí mm, mm. tíra tó ń pè ní mọ́tínú àjírúmíyà yóò kọ́ wa níbà tí ń wọ́ kéwú èwo láwọ̀ ní násìkò èwo láwọ̀ ní rọ́fọ́ èwo láwọ̀ ní járù èwo láwọ̀ ní jázù ẹkínú yẹ kó wọ́n kọ́ wọ́n ké wọ́n mọ̀ wọ́n tún wá há ọlọ́run kò pa náà àjẹ́kùn tó ti gbé tó nà ẹ̀kí ìbílẹ̀ àrùn ọgbọ́n tó mọ́ ní àfẹ́kẹ́ sí alálùkùrá nìkan ni wọ́n yà yìí anẹ́gbà Muhammad nígbò lọ́lọ́ ní mo fi nǹkan méjì lẹ̀ fún ọgbà alùkùrá àti àwọn àfá yìí gbà wọ́n ṣe ogun ṣẹ́ dìbìrìbì matinul arba'ina nawawiyya like we 42 hadith ní ilẹ̀ alámàtí imam nawawi èmọ̀ tí wọ́n bẹ́ẹ̀ bí tíra hmm. èmọ̀ tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹgbẹ̀rún mọ́sálà ẹ̀rọ lábẹ́ àdífì kan ajẹ́ àdífì 42 yìí oh, oh. àwọn ìpìlẹ̀ tó jẹ́ ọ̀gá ńlá tó wá bí gbogbo tó kù ní múmà hmm. olóńgbẹ́nu àdífì náà hmm. àwọn àbáyìí wọ́n kọ́ wọ́n mọ̀ wọ́n gbọ́yé wọ́n tún wá ha ọlọ́run kò pa lẹ́ẹ̀dẹ̀wọ̀rẹ́ tó ti tẹ̀sọ́ ìyá àlàbíga ìbílẹ̀ àrùn àgbó tó máa bẹ̀rẹ̀ náà tí ma ń kí alìkùrán alìbìtẹ̀jìwì ah, oh. oh. odidi túnfọ́tún àtùfáà tí ó kọ́ra lẹ́kọ̀ọ́ bá tí ma ń kí oh. alìkùrán ah, ah. wọ́n tún wá múyù náà wọ́n ha wọ́n gbọ́yé wọ́n máa ẹjà lọ́wọ́ nítorí àsìkò alìsúlù sàlàtà nígbà bá kú tó tàbá dénú sàárè àkọ́kọ́ tí wọ́n bí wá ìbéèrè mẹ́ta náà ìtìlà tó àwọn àfáà yìí kọ wọ́n mọ̀ wọ́n gbọ́yé wọ́n tún wá ha lẹ́yìn náà àtúwọ́túwọ́ kọ́ kan àtẹni al'ajiwi bá tó lè mọ̀ sí oh. ìdá an asì láti lè mọ̀ náà ìjì torí báwọn èèyàn kan bẹ hmm. ọmọláwẹ̀ tó kéwú tán báyìí àwọn hmm. ọmọ fẹ́ lu ẹ̀jẹ̀ wọn síbò mi oh, oh, ẹ̀kọ́ bá lè mọ́ lu ẹ̀jẹ̀ wọn bò mí kọ́ máa mọ pèpè sínú nǹkan mi kọ́ máa sọ wọ́de tí ó mọ̀ pẹ̀lú ẹgbẹ́ pèpè sínú ìjọ ẹ àwa tí wá ní ẹ máa ṣe kó hmm. ni wọ́n ti padà pé ojú ọ̀nà tó náà tàbí nábì làwọn pèpè sí kíra yìí ló wá sàlàyé rẹ̀ wọ́n kọ́ wọ́n gbọ́yé wọ́n mọ̀ àmọ́pọ̀ kò sí apẹ̀ ìṣòro tóbi púpọ̀ oh, oh. bákan náà tíra kan tí wọ́n ń bẹ التوحيد اولا التوحيد اولا àkọ́kọ́ tawhid la àkọ́kọ́ man ni eleina wọ́n mú wọ́n kọ́ wọ́n gbọ́yé wọ́n máa wọ́n tún wá ha Bulughul àwọn ọ̀rọ̀ anẹ́gbà Muhammad tí ó mọ̀ sàlàyé fún wa ẹ̀yìn omi ìwò láti sàlùwàlá kí ló bàlùwàlá jẹ́ kí lọ́lá tí wọ́n kí o gbogbo tó jọ mọ́rọ̀ dájọ́ Islam àwọn ìta nẹ́bì sọ ń pa rẹ̀ àwọn akọ ogun ẹ̀jọ́nu tíra yìí àwọn àlùfáà jẹ́ wọ́n mọ̀ wọ́n gbọ́yé wọ́n tún wá habu lóògùn mara 1596 hadith ìbẹ̀lá yàtọ̀ sí bùlú àgbàríwá àgbàwàwí ọlọ́mọ àtọwọ́lẹ̀ sọ lórí ọlọ́mọ sàbà àtọwọ́lẹ̀ sọ lórí a mọ̀ bẹ̀lọ́ ìkìláṣù fún ọrọ̀ àníyàn yìí èyí olówá kù báyìí ìmọ̀ láti rí yìí ọlọ́mọ sàbà àtọ́ àníyàn wọn ṣe tún mójútó òun náà tún ni tó tún wá sọ̀rọ̀ fún wa nípa àwọn nǹkan wo làwọn nǹkan míì tí yẹ̀mọ́ ń jẹ́ àsọ́ọ́lẹ̀ fáwọn ọmọ akẹ́kọ̀ọ́ ó ní kìtáàbù àsọ́yá لطلاب العلم كتاب وصايا لطلاب العلم àwọn àsọsílẹ̀ táwọn àfà tí wọ́n máa ń sọ fún àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ooo tí ò fi ní jẹ́ pé wọ́n wà dọjọ́ ọ̀la tó fi ní ọ̀yàkúyà wọ́n wà ní ọ̀yàkúyà wọ́n wà dáwùjọ àwọn àfà mi ò wà ní jọ wọ́n lójúmọ́ àwọn tó kọ́ wọn ní jọ wọ́n lójúmọ́ àwọn àfà àtọ́ báńtà ní jọ wọ́n lójúmọ́ àti gbogbo tọ́kọ̀ yìí ní tí ó tún wá sẹ igun ọ̀rọ̀ wọ́n tún wá kọ́ mọ́ ẹ mọ́ bọ́ta o kẹ máa nígbà wá ti ábùlùgùn mọ̀rọ́ mi ṣe wọ̀ ha nígbà bá ti ti sọ̀rọ̀ bọ̀ gbẹ́nu lábẹ́ ìtọ́kọ́yà yíkọ̀ ìtọ́kọ́ ni pé gbogbo tó bá lè wò máa ọgbọ̀rọ̀ máa ṣe bákan náà شرح السنة شرح السنة للإمام البربهاري أتوا قيونا وما وما بابا يرى وما تواكم كذا جماعة فاتون كيبونا English language and mathematics standard English and mathematics wọn standard ọmọ wàyẹ́ kìdí o wọ́n bá ilé kọ́ pẹ̀lú ògbó ọlọ́run wọ́n lè jòkó fún wàyẹ́ gbogbo tàṣàlàyé yìí wọ́n kọ́ gbogbo ẹ̀ láàrin ọdún kan péré láàrin ọdún kan péré láàrin ọdún kan péré wọ́n kú iṣẹ́ àbọ̀ ẹ̀kú iṣẹ́ ṣọ́bọ́ ẹbá ń sọ fún ẹ pé ẹkú iṣẹ́ o àwọn èèyàn sọ fún wọn ẹkú iṣẹ́ o ọlọ́run kò padà àjẹ́mọ̀ rẹ̀ ó sì jùmílà ọlọ́run kò pàná àdẹ̀rọ̀ ọ̀rà tó sì gbèsò náà láàrin ètò yìí gbogbo ń tàà ń sọ yìí lọ́wọ́ àwọn ah, náà ti ń gbé ìwọ́n pé ah ìṣẹ́lára mọ̀ bẹ́ ṣe àwọn náà wọ́n bẹ́ fi ẹ̀mí ìmòrè hàn táwọn ṣe kù wa wọ́n bẹ́ wá sálámọ̀ sí wọn ọlọ́run kò pa kí bí dáhùn àgbó kó má tẹ̀rí màálù tó bá náà dẹ̀bọ̀rà. Ó di bèjò náà nàbí gáàmì. Ó má gbé ìmá. Ó má tẹ̀rí màálù tó bá náà dẹ̀bọ̀rà. tó sì gbé sóńnà ànàbìdá. Ìdílé àrùn ọgbọ́n kò mọ́ bèèrè ní àrùn kò padà àdébọ̀rọ̀. Sóńnà ànàbìdá. Ìdílé àrùn ọgbọ́n kò mọ́ bèèrè ní àrùn kò padà àdébọ̀rọ̀. Sóńnà ànàbìdá. Àwọn dúpọ̀ àkọ́ mi sà, táwọn olórí ìlú òyìnbí. 69 ní gbogbo wọn gbogbo wọn táwọn yòǹkà wọn 69 wọ́n dílé ọ̀kan ní 70 àwọn yíò ní àdófàátú alkhọ́mítà àwọn ní ìpele ẹlẹ́ẹ̀kàrún Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh Mo yí ní sẹ́mọ́ ìfọ́jú ìlú pẹ̀lú ìlú náà. Ìṣọ́lá òkè orí àsìkò nígbà tó jẹ́ sí wípé èyí tí wọ́n fẹ́ ṣe nìsín àwọn tí wọ́n wà nínú iṣẹ́ lọ́wọ́ ni wọ́n لما كان الذين سيعرضون أنفسهم أمامنا الآن ما زالوا

يتشرف بذلك أحد زعماء السياسيين الموجودين معنا هنا ọ̀rẹ́ tí ó fẹ́ déédéé pẹ̀lú làákàyè pẹ̀lú ọgbọ́n onílẹ̀ àdókò tó ọ̀kan nínú àwọn òṣèlú tí wọ́n bẹ ní àyín àwọn onílùú àwọn olóṣèlú tí wọ́n bẹ ní àyín àwọn gangan lẹ́yẹ tí wọ́n pàtàkì kó eléyìí lima yahmilunahu min umurin siyasiyya látara pé ọ̀rọ̀ òṣèlérè tí wọ́n gbé dání. ìrìnà àtòlá bahamalu amran sayati. àwọn ọmọ akẹ́kọ̀ọ́ yìí wọ́n pé ohun tó ṣe déédéé ọ̀rọ̀ òṣèlú mẹ́lú wọ́n pé dání. أو ولاية جيغاوا ولاية تبي توكوتو باوكي وأنا لست من السياسيين آه، يحق أن نقيم أحد السياسيين آه، ينبغي أن يقوم káwọn náà wá dìde owó ìsọfífò mọ́ káwọn máa bà wọn lọ́wọ́ pé orílẹ̀-èdè yìí ní nàìjíríà kẹ́ńtò ìjátà ń ṣe pẹ̀lú ولعل أخانا الفاضل الذي هو يعمل مع حاكم الولاية حاليا àwọn àbá wa tí wọ́n jẹ́ pẹ̀lú gómìnà tẹ́jú wa nìsín وهو الشريف àwọn náà lẹ́tọ́ bí ẹni àwọn ẹ̀rẹ́ وهو يمكن تقف هنا ما ما رتب رتب يقف هنا عند عند الورد آه، ويستقبل الناس ايوه في مكان وهو دائما مع الحاكم وكان يخفي نفسه كثيرا ولعله يبلغ هذا إلى الحاكم آه، ولعله يرسل هذا الخبر وهم يمرون ويسلمون عليه فقط يستلمون مني الكتاب wọ́n mú ìtẹ̀lẹ̀ mọ̀ àárẹ̀. ayọ̀ àwọn àlùfáà ọmọ pẹ̀lú àwọn ṣẹ́kù wa wọ́n mọ gba ìbú tíra tó lẹ́kùn wọn wọ́n wà mọ pẹ̀lú ọ̀rọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n ń ṣèlú wa yìí pé á ah, àwọn náà lè ká máa bá àwọn lọ́wọ́ pé ẹkú iṣẹ́ ah. هذا من ولاية كوارا يسلم على أونريب عبد الرحيم أونريب عبد الرحيم أنا أولواني أونريب عبد الرحيم إنسان تنينو أدوشة لنا وجه الله kwara ha kullu haula min kwa oh wallahu akbar subhanallah kam adadukum Àwọn ọmọ ọ̀dọ́ wọ̀nyí, àwọn ti kwara ṣe ti lọ́tẹ̀lẹ́ àwọn ọmọ إذا نقول كل من أتى من ولاة كوارا يقوم حتى نعلم ما شاء الله كوارا وللعلم أن هذه الدفعة فهذا فازت ولاية كوارا بأكبر فوز من العالم wọ́n ní kẹ́ mọ́ wo nínú àwọn ẹlẹ́kàrún ta wí yìí wọ́n láwọn tó jẹ́ àwọn tó wá láti Kwara State àwọn mọ́pọ̀ ìgbòkó tí ó ti dókù lọ. kàánà ó kàm kàm àdàdìkún sísàtà àjọrọ̀. wọ́n ní gbogbo wọn sixteen ni wọ́n ní gbogbo àwọn sixty nine tí wọ́n wà ní wọ́n jọ láti Kwara nílùú Ìlọrin wa. lẹ́kùn tó ní Kwara lẹ́kùn tó ní ìmọ̀wálé di Kwara. àbárí kọ́lá wọn bá jẹ́ àwọn láti Kwara bí wàwá ibi jẹ́ ni. lẹ́tùhìm tó fi ta àṣùfò. ọ̀nà àbá tẹ́bí táwọn gbé abẹ́ ìṣẹ̀lẹ̀ yà lèyà ni ará Kwara ti wá pọ̀ mẹ́rin. wàlákin alhamdulillah. alámọ̀dúgbẹ́ lọ́dọ̀ ọlọ́run àwọn ti ṣe ìhàkíkọ́. alábọ̀dọ̀ ni pé tàmáyíyàzà ìhùwà alẹ́dínà àtàwọn mi láti Kwara. alábọ̀ tó wá láti Kwara nígbà tó wá ṣe interview àwọn ah, fàkọyọ ah, wọ́n ah. ti gbẹ́ òkè wọ́n ti lójú ti wà ní Kwara. wàlìdáàlì kàfáàdù hàzà fọ́ọ̀dà àbí. a ní torí ẹ̀ ló fà á lò káwọn ti wọ́pọ̀ lọ́bi jadúwèrè ńlá. ọyọ eh, eh. ma alẹ́wò láti Kwara tẹ́mùsí àmàmàhù wàlá tábà tẹ́mùsí máa. ẹ̀yà àmàmà tẹ́gẹ́ máa gbẹ́ ìbúyí bẹ́ẹ̀. Kwara ti ìdúnyàwó àdẹ̀rọ̀ rẹ̀ kò sì fi tó náà ànàbí gan. Ìgbéyàwó wọ́n tó kún máa bẹ̀rẹ̀ sí máa. Báwọn náà máa wípé títà ń jẹ yìí, ẹni kí á jẹ́ ẹ̀jẹ̀ mọ̀ fún ara rẹ̀. Àdáwọ̀ àtàwọn wọ́n tó ti jẹ́ yìí. نعم نعم الآن ولاية وشن كم عددكم؟ Ọba àpapọ̀. Ọ̀nà ọ̀dẹ́ ni pé náwó láti lọ sún àwọn ọ̀rọ̀ ìtumọ̀ láàrín. Ọdíjà wá ní pé àwọn bàbá wọ́n kìí ọ̀sùn láàrín. Àdúgbẹ́. Àbẹ́ ìgbà yìí. Ẹ̀kítàrù náà mú kàmà yìí sínú àpapọ̀. Ọlọ́run wọ́n bẹ́ ṣe tápá kọyọ nígbà tó ṣe tàbí èèyàn tó wá ṣe tàbí ìtọ́lélẹ́gbẹ̀rún. Oh, oh, oh. Káyínà àwọn tó wá jẹ́ tàwọn ẹ̀sọ̀ ọ̀sùn èèyàn mẹ́rin ni a rí. ولذلك توصل هذا الخبر إلى الحاكم. ليزداد أبناء أو tún fi nàṣà wà ní ẹ̀jí kò àwọn ọmọ ọ̀túnbọ̀ ni wọ́n tún ṣe lékún ní gbìyànjú bí ọ̀rọ̀ ìmọ̀ Islam ẹ bá wa fẹ́ jẹ́jẹ́ fún gómìnà ọlọ́run kò padà àjẹbọ rẹ kọ́ sí pèsè náà ọ̀nà ìgbà ìrìnlẹ̀ ọ̀rọ̀ wà gbogbo máa gbẹ̀rí ọlọ́run kò padà استقبل الناس نعم أنا أول ما يواجد ويهي اسمه أحمد عريبي أنا أربع أدبي أربع باين أحمد أدبي ما حالته يا إخوان أنا أربع ناس أبو أبا ما حالته أنا أجا أبو أبا Wọ́n ní àwọn àbá àdáadáa lẹ bá wọ́n ní ti ẹgbò wọ́n dáadáa. Ẹni jẹjẹ ọjọ́ ìlọ sí bẹ́ẹ̀. Ẹyẹ kọ́ وهو أيضا مع مع الناس في هذا البرنامج. الله wọ́n ní tó ti gbọ́dọ̀ wọn bá wá wọ́pẹ́ àánú tó ju yìí àwa ní bó ní bá kan èyí tó wá kú lẹ́ni gbé tò yí tẹ́ àmọ́ pọlọ ní bó ti kèé sojú ọlọ́run bá ti bàbá yìí ṣe kò ń jẹ́. وهو من أصل من أصل. Adé ẹja wá wòye náà àtọ̀sùn náà làbá yìí náà ti wá. Bùbá lè ra ara ẹ̀rọ ilé. Adé ẹja wa jíjẹ́ náà fún gómìnà pé Adágúnrẹ́ nìkan pẹ̀lú kọ̀m̀pútà báyìí ó fún ẹbí ẹ̀dún bí ọ̀rọ̀ ìmọ̀. Wàhúwa yá fàdùrù Kùránì. Adé àbá àdáwọ̀ yìí wọ́n ti parí oúnjẹ àlùkùránì. Wàhúwa yá fàdùrù jẹ̀mí àlùmùtù. Gbogbo àwọn tí àtẹwárí bá dákọ̀ bá lọ́gbọ̀n rẹ̀. Hátà mathematics wa English, hátà mathematics wa English ń ṣe. Ó wà ní àti mathematics àti English pẹ̀lú ògbó ọlọ́run. Gbogbo ọlọ́run. الآن نأتي إلى ولاية أوندو أنا لا نأتي أوندو واحد أنا يقل أيها أوندو يقل أيها أوندو ولاية باوتي láti Bauchi gam sàlàáta àríyàn mẹ́ta láti Bauchi ìrìnláyà ti Bauchi láti Bauchi èèyàn mẹ́ta Ọlọ́run tó pàdé àdẹ́gbọ̀rẹ́ kò ní ìlú ńlá. Láyá ti Jigawa. Láti Jigawa, ọjà bá ìjíwájú wọn, èèyàn kan bá yá Jigawa lónìí. Jigawa wọ́n pọ̀ tó wá ṣe tàbíù láti ṣókótó àrùn fún màtúnà ní àwọn aréyàn méjì láti ṣókótó àbújá títí láti àbújá kápítà wájú aréyàn kan láti àbújá láti jẹ́bí ṣe aréyàn kan wìláyẹ̀ Lagos láti èkó Àrùbà. Aláwọ̀ mẹ́rin la rí láti Èkó. Jẹ́mí, jẹ́mí. Àlọ́ta bẹ́ẹ̀ láti Èkó. Àbẹ́kọ̀ tí wá rí ah, tó náà túnlé mẹ́rin lẹ́kọ̀ọ́. Lẹ́kọ̀ọ́ owó ní jọlá ti bá délé ooo. Àtàmọ́rin tẹ́lú rẹ̀. Láti Ògùn. Fáńtà. Aláwọ̀ márùn la rí láti Ògùn State. Láti Ògùn State. Láti Ògùn State, èèyàn márùn-ún àwọn bá wí yìí àwọn ń bẹ̀rẹ̀ ìṣẹ́ lọ́wọ́ ní oòrùn Reliance Kano láti Kano State Isnan ayé èèyàn méjì láti Kano State Reliance Katsina láti Katsina nínú àwọn dúpọ̀ àyàrẹ́ èèyàn kan Reliance Kogi láti Kogi nínú àwọn tọ́gbọ̀ àyàrẹ́ èèyàn mẹ́rin ọ̀kẹ́ náà rẹ̀ ọ̀kẹ́ ni Reliance Delta láti Delta Wìláyà ti Delta. Wìláyà ti Ọ̀yọ́. Ọ̀yọ́ alẹ́yà kan. Ọ̀yọ́ láti èèyàn dábò. Wìláyà ti Zamfara. Láti Zamfara. Wáhì. Alẹ́yà kan náà láti Zamfara. Abu ah, ah. Ibrahim. Naam, wìláyà ti Plateau. Láti Plateau. Plato. Ẹ o, aléyàn kan láti Plato State. Wùláyà Kaduna. Náà láti ìfì. Wùláyà Kaduna. Kaduna. Lágbàrá ní Jẹ́mù. Wùláyà Plato. Wùláyà Kaduna. Láti Kaduna State, aléyàn kan. Náà, wùláyà ti Yobe. Láti Yobe, aléyàn kan. Wà bàbá àwọn ọ̀nàrẹ́bù wa kọba àti ẹgbẹ́ àwọn gómìnà láti Naija àríyẹ kan náà Ìláyàtì Bọ́nù. Láti Bọ̀nù àríyẹ kan. Rígbè oródó ilẹ̀ ìhàdàyà. Ẹwọ́n pa àwọn bá ti lọ́tọ̀ sí lọ, ẹjọ́ tó rí sí àwọn ọ̀rọ̀. Fíìmì táà. Àwọn àwọn obìnrin náà tí wọ́n ń bẹ láàrin wọn. Wìláyàtì Kwara. Láti Kwara, wọ́n tẹ́ ń bẹ̀. Ká máa dẹ́dùn. ìlàjì kwara káà àwọn obìnrin tọ́jà àwọn ti kwara àwọn bíi mẹ́rin arba hamsa àwọn bíi márùn-ún ìlàjì kwara hamsa láti kwara àtúrò hamsa yìí yẹ́lẹ̀ fọ́tí ó yẹ́ bá àpá márùn-ún ẹ̀bá àtọ́wẹ̀ fún ìlàjì kwara àwọn ti kwara láti tí wọ́n lọ yẹ́ أننا نطبق الإسلام وإلا أنتم في عندكم كيف تفعلون النساء